wọ́n ní alájà àtàlájà tó kú náà wá ní eyín góòdù lẹ́nu ṣá lè bẹ́rì wọn pẹ̀lú ẹ̀ àbá lè bẹ́rì wọn ìbéèrè ó jọ kó fọ́lì ayé ẹ̀kọ́ ni wàláyé àwọn alifáà sì ṣàlàyé rẹ̀ nínú tíra gbogbo àwọn ọ̀rọ̀ tó bá jọ báyìí bó tiẹ̀ ṣe pé à ń fi eyín sẹ́nu nítorí ipá lọ hajj àṣàkáṣà ní ó gbalẹ̀ yorùbá wa yìí ó tètè súnni mọ́lé débi kárí ni. Male, jù bẹ̀rù ọlọ́run lọ tọ́ àbáwọn èèyàn tí wá tán máa ń lọ hajj kódà nù dá gbọ́ kódà wà ní ìlọ ọlọ́mọdé àbáwá sí rọrùn kódà náà láyé kó jẹ́ káwà náà lè lọ níṣẹ́ náà bá bẹ̀ wọ́n ní tán bá kọ́kọ́ dé Mẹdínà báyìí náà dákọ̀ ẹni náà ní ni wọ́n kọ́kọ́ mọ́ lọ èpè eyín làwọn èèyàn wá kọ́ mọ́ èyí wọ́n gbà pé ìgbà wọn làwọn tó di aláàjì so ààyè máa ṣe torí àníyàn èmi náà ti wá rí ẹ̀mí jí kan tí wọ́n ti mọ̀ pé ẹni tí ó bá sọ pé torí fáà rí kọ́ná tí ń ṣe yóò múra àfáà kan àfáà kan lò náà ó wá pé agbára ó wá tó pé àfáà gbà kan wá sí mólúdì nàbí rẹ̀ ọ̀rọ̀ tí mo sọ yóò di bẹ́ẹ̀ tóbi ogún ọdún báyìí àwọn ìgbàtà àmọ́ lọ́wọ́ olú ìlú méjèèjì ó jẹ́ pé mo dúdú eléyìí ló sí mẹ́jọ náà àwọn èèyàn wa kan ló wà mẹ́rin lọ lèyìn wá bẹ́ẹ̀ ní káfà àgbà ń ṣàdúrà fún mi wá ní bàbá ẹ dákun ẹ bá ń ṣàdúrà mo fẹ́ lọ mọ́kà mo fẹ́ ṣe yín mo fẹ́ lọ mọ́kà mo fẹ́ ṣe kí lónìí ó lọ sí eyín yẹn ah, kí ni ọbẹ̀ mo fẹ́ lọ mọ́kà jẹ́ mo fẹ́ lọ mọ́kà èwo ni mo fẹ́ ṣe èyàn ṣe yíò nǹkan lè mọ̀ pé kí ní lóòtọ́ mú lọ mo tó wá mẹ́nìkan náà nígbà tó ń bẹ́ lọ àwájọ sọ̀rọ̀ lójú ọ̀rọ̀ yìí ni a ah, ẹni wọn náà ti súnmọ́ mi ẹ̀ bá sì máa ń ṣe yìí mọ́ta a ah, àfá dákùnjẹ́ ń a ah, wọ́n a ìgbà àmọ́ mo lè mọ́ lọ ní ẹ̀ <laughs> tàbí kí ni túmọ̀ lọ́nà àà wọ́n ní ọmọ tí mo bá lọ mo bá dé nìtò báwo yẹn tí wọ́n bá ń pè ní padà dìde àmọ́ ráwọ̀ tá tí ó mọ̀ ní ìbò tó wá dán ni lẹ́nu mi ò bá sì ní tó wá dán ààrẹ tí ó ní ìrọ̀ ní òmùgbà tó lọ mọ́kàwọ̀ èyí tàbí dìbẹ̀ sàtífíkẹ́ẹ̀tì báwọn lọ mọ́ká wọ́n kàn rí ní sàtífíkẹ́ẹ̀tì wọ́n náà lè dáwọn wáṣẹ́ ọ̀nà gbogbo orílẹ̀ wọn ọ̀nà gbogbo dúkò fún wọn gbogbo àwọn tàbá mọ́ ṣe bẹ́ẹ̀ rákùnrin mọ́jà mọ́ ṣe bẹ́ẹ̀ mọ́ kò dáa àkọ́kọ́ ni ẹlẹ́ẹ̀kejì wá ni pé àwọn alẹ́ni tán bá wá fi ẹyin tó wá lẹ́yìn gold torí reason míì wà téèyàn fi mọ́ ní ẹyin yìí wá tó lẹ̀ Yorùbá tẹ́rí tí èèyàn bá ṣèṣe léyìn bóyá lápidẹ́ǹtì ni bóyá àdáwò kan bá ní eyín rẹ̀ wá yọ wọ́n máa ń ṣe eyín fún èèyàn eyín èké ìbẹ eyín èké pé bẹ́ẹ̀ni lè bá fẹ́ yín sí báyìí ẹ ní mọ̀ pé yín ti ń bẹ lára rẹ̀ kì í ṣe eyín tó wá látọ̀dọ̀ tó wá látìgbà tó ti aṣáájú eyín artificial tọ́ irú eyín ìmí wa ń bẹ tó máa ń ìmí ìbẹ̀ tí jẹ́ silva ṣẹwàá ní oní gold yẹn ní ìbẹ̀ wọ́n kún lọ́dà gold ní kìí ṣe original gold èyí tó wọ́n béèrè béèrè lórí tábà wọn gbé sí ni pé tó bá jẹ́ pé gold original gẹ̀gẹ̀ ṣẹ̀ṣùgbọ́n pé yóò ní irú èyí ó ṣeé ṣe pé gíráàmù gold rẹ̀ tí wọ́n bá wọ́n lówó lè wọ́n ti 500,000 naira tóró ìmọ̀ lọ bí 10 gram ó lè mọ́ jù ó lè mọ́ tó bẹ́ẹ̀ ó lè rí bẹ́ẹ̀ yóò ṣàgbówó tó lówó lónìí ah adúrúgbó yìí tẹ̀gbówó nù táwà sí papọ̀ mówó ni èyí ò náà ń béèrè kódà ní àwọn àgbà náà àwọn àgbà míì ń bẹ imú èèyàn yìí imú lè yọ̀dànù wọ́n sì fi mú góòdù sí ìmọ̀ bẹ̀rẹ̀ irú ẹni tó bá kú ta lè yọ pé ó gbà ó gbà jẹrà náà ni imú yóò sì wúlò fún ẹlòmí àwọn ọmọ rẹ̀ lè sọ́dọ̀wó tàbátà góòlù aṣọ́dọ̀wó ẹlòmí ò mọ́ lò àwọn náà gba owó àwọn àlùfáà wá gbé ẹ̀wò láàrin ara wọn oríṣiríṣi àwọn ọ̀rọ̀ náà wá sọ oríṣiríṣi nǹkan náà fi dé tí bá ẹpẹ ẹgbẹ́ yọ ṣe tí yóò kàn yọ pẹ̀lú rọrùn ni àbí wọ́n wá lọ àdéṣe iná kásìrò ìlọ́mì lè mọ́ yìí sí kàtàsìrì ní àyíyà káwọn egun òkú ìgbà tẹ́ ọmọ egun alàyè ni o tẹ́ ìfara ní òkú ìgbà tẹ́ ìfara ní alàyè so àmìnà alfa ní ká ní pé nǹkan tó easy tẹ́kàn ọ̀rọ̀ ayọ̀ báyìí ni tó sì jẹ góòlù tẹ́sì lọ́dí sọ́dọ́wó kò sí láìsí ìbọ̀ ká ní nǹkan tó yẹ pé ẹ̀ẹ́bẹ̀lì láti ṣe wàhálà díẹ̀ tí wàhálà nì tí ó yẹ pé kálókù ń bẹ láyé ní ìlera ní yóò máa jẹ́ fún ọ̀nà ìfẹ̀tẹ̀ ya sí pẹ̀lú rẹ̀ àmọ́rọ̀ pọ̀ táwọn àlùfáà tí wọ́n sọ ń parí wallahu ta'ala